والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته قد السواج يبات سيرين حديث أنس بن مالك رضي الله عنه يكون النبي صلى الله عليه وآله وسلم ثم بعد جدي ní ẹ̀rín máìlì tàbí irin farasikh mẹ́ta wọn àbí máa ń ṣe alqasru fi sọ́dà a sì máa bí àwọn olùmọ̀ ti ṣe ṣe ìyapa ẹnu nípa kíni àgbọ́yé àdéfì yìí ìjọ tí wọn bá fẹ́ rìnrìn máìlì mẹ́ta péré iná lọ́tọ̀ sí pé kó máa ṣe qasru fi sọ́dà àbí tí wọn bá fẹ́ rìnrìn àjò èèyàn ò ní bẹ̀rẹ̀ sí ní ṣe qasru. ṣáájú kó tó rìnrìn máìlì mẹ́ta eléyìí oríṣi àgbọ́yé méjì ló wà fáwọn olùmọ̀ ṣùgbọ́n a sọ wípé eléyìí tó tẹ̀wọ̀n jù nínú àgbọ́yé méjèèjì yìí kò náà ní pé gbogbo ẹni tó bá fẹ́ rìnrìn àjò kò ní bẹ̀rẹ̀ sí ní ṣe kọ́sù ṣáájú kó tó rìnrìn máìlì mẹ́ta ó wá nínú kan tó náà fẹsẹ̀ nípa nàbí tí wọ́n bá fẹ́ rìnrìn àjò farsakh kan tó bá fẹ́ rìnrìn àjò farsakh kan lànàbí sallallahu alaihi wasallam máa ń ṣe qasr eléyìí tó túmọ̀ sí pé ẹni tó fẹ́ rìnrìn àjò máìlì mẹ́ta péré ọtọ́ sí pípé kó ṣe qasru fi sọ́la ẹni tó fẹ́ rìnrìn àjò máìlì mẹ́ta péré ọtọ́ sí pípé kó ṣe al-qasru fi ṣùgbọ́n bá dé sí ti ṣe fẹsẹ̀ rìn lẹ̀ ààrẹ ni náà nínú àwọn olùmọ̀ tó sọ pé tá a bá fẹ́ rìnrìn àjò tó mọ ní farsakhu kan eléyìí ti ṣe máìlì mẹ́ta ipa lè bẹ̀rẹ̀ sí ní ṣe qasr alẹ́ ṣe qasr fi sọ́dà kò sẹ́ni tó sọ bẹ́ẹ̀ wa alayhi apá kan nínú àwọn olùmọ̀ wọ́n sọ wípé àtún a ìgbà tá a bá ti rẹ́ni tó sọ farsakhu kan ó túbọ̀ sí pé àgbọ́yé tí àwọn kan gbọ́yé nínú hadithi Anas ike tí yẹn bá ti fẹ́ rìnrìn àjò máìlì mẹ́ta péré o ó lè ṣe kọ́sùrù ó túmọ̀ sí pé kò rí bẹ́ẹ̀ nítorí pé máìlì mẹ́ta la pè ní fọ́rọ́sọ̀kù kan ìgbà tá a sì ti lẹ́nìkan tó sọ bẹ́ẹ̀ nínú àwọn olùmọ̀ àjẹ́ pé aqallu ma qila fil mas'ala thalathu èyí tó kéré nínú tí àwọn olùmọ̀ sọ ní ààyè tá a lè rìn ní jíjìnà tá a lè rìn tá a fi ṣe kọ́sùrù òun náà ni tàlàfù farasikh tàlàfù farasikh nítorí rìwáyà yìí oyin tí a nàbì sọlá sinimá fẹ́ rìn àjò mẹ́lì mẹ́ta àbí farasikh mẹ́ta lórí àgbọ́yé àwọn tí wọ́n ní ti distance tó bá ti ma ní iye yìí o lànàbì ó ṣe kọ́sùrù àmọ́ tí ọba tó yẹ yìí kì í ṣe kọ́sùrù nínú irú ìrìn àjò bẹ́ẹ̀ eléyìí túmọ̀ sí wípé apá kan nínú àwọn olùmọ̀wà tó sọ pé tí ìrìn àjò wa bá ti tó thalathu farasikh ọ̀tọ̀ ìpè kàṣẹ kọ́sùrù tí farasikh kan tó bá sì jẹ́ máìlì mẹ́ta ajẹ́ pé máìlì mẹ́ta lọ́nà mẹ́ta ó di máìlì mélòó ó di máìlì mẹ́sàn-án fẹ́lẹ́ ilé tó kéré jù nínú táwọn olùmọ̀ sọ. àṣírí nínú ẹgbẹ́ wa abdullahi bin abbas radiyallahu anhuma níbi tó ti ké tó bá fẹ́ rìnrìn àjò ẹnikẹ́ni nínú yín tí ó bá ṣe kọ́sùrù kò gbọ́dọ̀ ṣe kọ́sùrù ní n tó kéré sí máìlì méjìdínláàádọ́ta kò gbọ́dọ̀ ṣe kọ́sùrù ní n tó dín sí máìlì méjìdínláàádọ́ta forty eight miles a sì mọ̀ pé forty eight miles ó ń lọ gẹ́gẹ́ bí eighty something kilometres bí eighty sí eighty something kilometres so eléyìí wọ́n gbà wá pọ́rọ̀ ànábì sallallahu alaihi ṣùgbọ́n kò fẹsẹ̀ rin lẹ̀ kọ́rọ̀ anabi sallallahu alaihi wasallam torí pé nìkan bẹ nínú àwọn ẹni tó gba ẹgbà wá tó kọ́rọ̀ anabi sallallahu alaihi wasallam ni tó jẹ́ matruk ẹni tí wọn kì í gba àdéhì rẹ̀ kọ́rọ̀ gan alimami nawawi rahimahullah nínú sharhi sahihi muslim ó ní innahu muttahamun bilkadib ẹnìkan ni tí wọ́n fẹ̀sùn kàn pé máa ń parọ́ mọ́ anabi sallallahu alaihi wasallam ọ̀nbẹ nínú àwọn tó tẹ́ pé gbogbo àwọn tó gbà wá olódodo ni wọ́n òun náà ní abdullahi bin abbas ní kì í sọ̀rọ̀ anabi sallallahu torí ẹ̀ nígbà tá a ti wá rí i pé àwọn ẹ̀gbà wa tó wá nípa distance eléyìí tí ìrìn àjò ọ̀jẹ̀ tẹ́yìn òfin láǹfààní àti ti kọ́sù gbà táwọn ẹ̀gbà wa yẹn tí wọ́n pọ̀ tó sì jẹ́ pápá kan nínú wọn apá kan apá kan nínú wọn apá kan ìgbà tá a sì kó dáa a èyí tó pọ̀ jù nínú àwọn ọ̀rọ̀ tó takora wọn yẹn níṣẹ́ lọ́jọ́ àwọn sàbẹ̀ ànábì sallallahu alayhi wa sallam kì í sọ̀rọ̀ ànábì sallallahu alayhi wa sallam láti ti mà nínú àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú mà tí ìyapa bá ti wà láàrin àwọn sàbẹ̀ tí ń ṣàlàyé fún wa nípa dáhùn náà gbọ́ yé kò sí ẹ̀rí kan tá a lè rí mú nínú ọ̀rọ̀ ẹnìkan yàtọ̀ sọ̀rọ̀ ẹlòmíì torí sàbẹ̀ a sì rí àràdì fi kankan tọ́tọ́ ka sí pé àfi kírin àjò tó báyìí kó tó di pé èèyàn ó èèyàn ó sì kọ́sù ṣùgbọ́n ìta ń sọ tẹ́lẹ̀ olóyè ni pé ńgbà tó jẹ́ pé ọ̀rọ̀ tó wá látọ̀dọ̀ Ibn Abbas radiyallahu anhuma ó sọ ni ó kéde fáwọn èèyàn lẹ́yìn ara Mẹ́kà ẹ ò gbọ́dọ̀ máa ṣe kọ́sù àfi tíní àjò bá tó mẹ́ẹ̀lì méjì dín ní àádọ́ta kódà ó tún sọ fún wọn pé gẹ́gẹ́ bíi Mẹ́kà sí Usfan gẹ́gẹ́ bíi mẹ́kà sí Usfan a sì sọ pé ó tún dàgẹ́ bíi mẹ́kà sí Judda bákan náà ó tún dàbí mẹ́kà síbo At-Taif tó gbogbo eléyìí báyìí tẹ́yìn bá fẹ́ rìn tẹ́yìn bá fẹ́ rìn irú rìn yìí báyìí èèyàn lè ṣe kọ́sù. eléyẹn ìlànà tó pọ̀jù nínú àwọn fuqaha ni wọ́n dìmú nípa pé ó sọ ó sì kéde yanyayanya fáwọn aráàlú kan kíkẹ́ bẹ́ẹ̀ ṣe máa ṣe ni ìdí nu tí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn fuqaha tó ń fi di eléyàn mú ṣùgbọ́n gbàtà wò arikele yẹn àtàwọn àdéhìí tí wọ́n gbà wà látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam gbogbo ẹ̀kọ́ tọ́ka sí ọ̀rọ̀ náà Abbas yẹn kò tó láti fẹ̀yìntì torí pé kì í sọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam torí ẹ̀ la sọ yìí pé gbogbo òrìn tí yẹn bá fẹ́ rìn tó bá wò tó bá rí pé rìn tó rí pé rìn tó jẹ́ pé mo ṣeré àwọn òní sọ pé kì í sẹ́rìn àjò inṣọ́ọ̀lá ìrìn tó jìnnà bí n tí Ibn Abbas sọ ọ̀dàjù eléyìí tó túmọ̀ sí pé ẹni tó fẹ́ rìn láti bíbà ẹ́ láti Ògbómọ̀ṣọ́ bí lọ sí Ìbàdàn ọ̀dàjù wípé ó ti tó iye distance tá a wí yẹn ó tún jù lọ sọ́jà pé o lè ṣe kọ́sù lórí ọ̀rọ̀ Ibn Abbas tí wọ́n tó bá fẹ́ rìn láti Rubí lọ sọ́yọ̀ láti Rubí lọ sí Ìlọrin láti Rubí lọ sí Ìwó kò tí ì tó gbogbo àwọn distance tá à sọ yẹn tọ́ba wọn ṣe kọ́sùrù látàrí pé ìrìn àjò náà ni à ń bẹ lọ́nkọ́ má burú à ń bẹ lọ́nkọ́ má burú yàtọ̀ sẹ́ni tí ń lọ sódò ọ̀bà àbẹ́ni tó ń lọ sí gàǹbàrì àbẹ́ni tó ń lọ sáròjẹ tó gbogbo orú àwọn eléyẹn á sọ pé kò lọ síbi kankan inú ìlú náà lọ wà tó eléyìí jẹ́ bótúṣe jẹ́ mẹ́rin lẹ́yìn rẹ̀ ni wọ́n á mú àdìsí wá. eléyìí ti ṣe hadith anas kana rọdí radiyallahu anhu anas sọ yìí pé kharajna ma'a rasulillahi sallallahu alayhi wa wa sallam min almadina ti ila makkah فكان يصلي ركعتين ركعتين حتى رجعنا إلى المدينة متفق عليه واللفظ للبخاري وعن ابن عباس رضي الله عنهما قال أقام النبي صلى الله عليه وآله وسلم تسعة عشر يوما يقصر وفي لفظ بمكة تسعة عشر يوما رواه البخاري وفي رواية لأبي داود سبع عشرة وفي أخرى خمس عشرة وله عن عمران بن حسين رضي الله عنه ثماني عشرة وله عن جابر رضي الله عنه أقام بتبوك عشرين يوما يقصر الصلاة ورواته ثقات إلا أنه اختلف في وصله gbogbo àwọn àdìsí báyìí gbogbo wọn dá lórí nǹkan ẹyọkan ni ó ní wípé ǹjẹ́ tí onírìn àjò tó bá débi tó mórílé tí kìí ṣe ibi tó ń gbé ibi tó mórílé yẹn bàbá àjẹ́ lu àwọn bàbá rẹ̀ lu àwọn àyà rẹ̀ ṣùgbọ́n kìí ṣe ibi tí ń gbé kọ̀bá àmọ́ sì jẹ́ àwọn òbí rẹ̀ ṣùgbọ́n kìí ṣe ibi tí ń gbé nítorí pé gbogbo ẹni tó bá dálẹ̀ á rí i títí tí ó fi kú òun bẹ̀ kò sí tàbí ṣùgbọ́n ipe ilé ní ìrònú rẹ̀ wà. ibi tí ń gbé ìnìrònú rẹ̀ wà torí pé àjò kò dàbí ilé ọ̀ máa máa rí owó ń bẹ̀ máa máa rí fàyàbalẹ̀ ń bẹ̀ nígbà tí ò ti jẹ́bi tó ń gbé ọmọ ronú àti padà náà ni torí de eléyìí báyìí ǹjẹ́ lópin ìgbà tó bá wà níbi tí èsè ibi tí ń gbé òun ibi tó pàpà lọ́yún ṣé gbogbo ìgbà tó bá fi wà ń bẹ̀ ni ó fi máa ṣe kọ́sùrù ni ó fi máa kí sọ̀láàtì tó jẹ́ rákà mẹ́rin méjì àbí báwo àbó níye ìgbà kan pàtó tó yẹ pé tó bá ti lè ṣètò iye ìgbà yẹn o kò sí kọ́sùrù mà àbí tó bá tiẹ̀ ti lérò wípé òun ṣètò iye ìgbà yẹn kò sí kọ́sùrù láti pilẹ̀ àbí kò tiẹ̀ sígbà kan láíláí náà ni tó àdìsí ń tọ́ka sínú a sì rí i pàápàá jùlọ láyè sìn ọ̀rọ̀ nípa mímọ̀ ìdáhùn ìbéèrè yìí ó ti dá ọ̀pọ̀lọpọ̀ ìyapa sílẹ̀ láàrin àwọn èèyàn o ò ní mọ̀ pípẹ́rú ẹ wà àfi tí ẹ bá jọ rìnrìn àjò pẹ̀lú àwọn kan àbẹ́ ẹ jọ lọ síbì kan pẹ̀lú àwọn kan ẹ wá wà ń bẹ̀ àwọn kan wá wò pé arìnrìn àjò làwọn àwọn kan wò pé àwọn èsì arìnrìn àjò. bí ẹbí ti ó máa ń ṣẹlẹ̀ lóòrèkóòrè tó sì ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ sírò àwọn ọmọ tí wọ́n lọ sí service ọlọ́lọ́mọye kọ́ọ̀lù ọlọ́lọ́mọye mẹ́sẹ̀gì ẹjọ́ sáàmùsì kọ́sùrù yàrá àmọ́ pé sọ́lá torí káàmpù ti á dàrú báyìí <laughs> subhanallah so ó túmọ̀ sí pé à ń bùkátà fíkún fi díì torí pé kìí ṣègbà àjò la máa rí ìkànnà ẹ ti yẹ rí ìkànnà kó tó dìgbà tí wọ́n lọ so ìkànnà làwọn afẹ́ rí yìí kó tó dìgbà àjò sẹ́ni tó bá ti máa lẹ̀ òun náà mọ tí wọ́n máa wí jọ̀tọ̀ bá bára rẹ̀ ní rúpo wọn. tó àdìsí alákòókò eléyìí ti ṣe àdìsí Anas ibn Malik radiyallahu anhu. ولخرجنا مع رسول الله صلى الله عليه وسلم àwọn jáde pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam arìnrìn àjò minal madinati ila makka láti madina alápọ̀nlé à ń lọ sí makka bọ̀wọ̀. ìdí sì ń gbé wa lọ ọ̀nà nípa à ń lọ ṣiṣẹ́ hajj pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam hajj ẹ̀yọ kan ṣoṣo tá anabi ṣe ń gbèsè ayé tá a máa ṣe kí ni hijjatul wada hajj ìdágbére fáyé eléyìí tá ànábì ṣe. fakana yusalli rak'atayn rak'atayn ànábì wa sallallahu alayhi wa sallam rákà méjì méjì ìlà ànábì ń ṣe àwọn sọ̀làwàt rákà méjì méjì sọ̀làwàt tó jẹ́ rákà mẹ́rin mẹ́rin méjì méjì là ànábì mú wá. hatta raja'na ila al bẹ́ẹ̀ ni ṣe títí tá a fi padà sí Medina bẹ́ẹ̀ ni ṣe títí tá a fi padà sí Medina wal yu'lam ike gbogbo àwọn àdìsí tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìrìn àjò ṣe ìrìn àjò yìí báyìí wọ́n gbà wá nínú sí ànábì ni wọ́n ò rí gbà wá ní ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam nítorí bí ìyapa gbogbo àwọn àdìsí yẹn pátápátá wọ́n gbà wá ní nínú sí rẹ̀ kò sí kàtà gbà báyìí tó wọ́n fi àyè yẹn sílẹ̀ fáwọn èèyàn láti gbìyànjú yọ òfin ọlọ́run tọ́ Anas sọ bẹ́ẹ̀ yẹn hadith yìí al-Bukhari àti Muslim ló gbà wá ṣùgbọ́n nínú ẹ̀gbà wa ti Imam Abu Dawud rahimahullah àlékún wa ń bẹ̀ wọ́n sọ fún Anas yìí pé ṣé gbàtẹ́ dé Mẹ́kà yẹn ṣe lu ọjọ́ kan àbí gbogbo lílọ́tẹ́ lọ́tẹ́ fi bọ̀ yẹn àwọn iye ọjọ́ tẹ̀ fi ń ṣe kọ́sùrù yún ọjọ́ mélòó gan ni náà rí ó ní aqamna biha ashra ìjọ mẹ́wàá ni ìjọ mẹ́wàá la fi lọ sí mẹ́kà tá à ń fi ṣe sọ̀làwátù wa ní kọ́sù ìjọ mẹ́wàá la fi lọ sí mẹ́kà tá à ń fi ṣe sọ̀làwátù wa ní kọ́sù ẹ bá ní dìímù ìjọ mélòó ìjọ mẹ́wàá tọ́ àkọ́kọ́ nù àdìsí ń tọ́ka sí pé kò síjọ́ kan nínú ọjọ́ mẹ́wàá wáyìí táwọn sàábé fi pé sọ̀láàtì wọn èyí tó jẹ́ rákà mẹ́rin ní mẹ́rin rí ní Mẹ́kà nígbà tí wọ́n ń bẹ pẹ̀lú ànábì sallallahu alayhi wa sallam. hadithi yìí ó sì ń tọ́ka sí pé téèyàn bá ti lẹ́mìí pé òun fẹ́ rìnrìn àjò tó bá ti lẹ́mìí pé òun fẹ́ rìnrìn àjò tó sì wà nínú ìlú tó ti fẹ́ gbéra kódà ká pé kò tíì fi gbogbo ilé inú ìlú yẹn sílẹ̀ ó ti gbéra ń ti lọ kò tíì fi gbogbo ilé tí ń bẹ nínú ìlú sílẹ̀ ó lè bẹ̀rẹ̀ sí ní kíkọ́ sùrù rẹ̀ kí ó sì pọ́ wà ń ó ti wọ mọ́tò ń ti lọ ṣùgbọ́n kò tí ì fi gbogbo létí ń bẹ nù lù sílẹ̀ ọkàn rí masjid kan létí ọ̀nà níbi tí ń lọ ó lè kíkọ́ sùúrù rẹ̀ ń bẹ̀. gẹ́gẹ́ bá nàbí sallallahu alaihi wasallam ṣiṣẹ́ náà àdìsí takà síwájú ipò lọ sí almiqat zulhulayfa ó ti kí sọ̀látù zuhur nílé ṣùgbọ́n nígbà tí wọ́n dé zulhulayfa anábì ṣe sọ̀látù al-asr ní asìmọ̀kẹ́ dulhulayfa nínú madina náà lọ́wọ́ dulhulayfa nínú madina náà lọ́wọ́ bó tilẹ̀ jẹ́ pé tí ìlú gan-an ni nígbà náà àwọn olùmọ̀ gẹ́gẹ́ bá ti sọ pé láyè sí wọ́n ní ìgbà tí dulhulayfa ti bọ́ sínú ìlú a lè lò lẹ́rìí wípé ẹni tó ń rìnrìn àjò tó bá ti bọ́ sí orí ohun tó ń gùn lọ síbi tí ń lọ kódà kó jẹ́ pé kò tí ì finú ilé inú ìlú sílẹ̀ kò burú wípé nígbà tí ti ń lọ yẹn kó kí àwọn sọ̀làwátì rẹ̀ ní kọ́sù pé bá nàbí sallallahu alaihi wasallam ṣẹṣẹ ní Dhul Hulayfa ṣùgbọ́n ẹni tó bá wo bí Dhul Hulayfa ti ṣe rí ń jọ yẹn yóò sọ wípé rárá o ó gbọ́dọ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú kọ́sù ṣáájú kó tó fi gbogbo àwọn anú ilé ìlú tó ti ń gbéra ṣáájú kó tó fi sílẹ̀ sẹ́yìn torí Dhul Hulayfa níjọ́ náà lẹ́yìn rẹ̀ kò sílé kankan tá a lè pè nínú Madina mọ́ kódà kó tó débẹ̀ ò ní rí lé kankan so eléyìí túmọ̀ sí wípé ẹni tó bá wò bó ti ṣe ń bẹ tẹ́lẹ̀ yóò sọ pé onígbà tó bá fi gbogbo ilé inú ìlú tó ti gbéra sílẹ̀ ẹni tó bá wá wo bó ti ṣe rí lónìí yóò sọ pé o lè ti bẹ̀rẹ̀ ṣáájú kó tó di kó fi gbogbo inú àwọn ilé inú ìlú yẹn sílẹ̀ ìtọ́kànbalẹ̀ sí ó ní pé kó o dí ó dìgbà tó o bá tó fi gbogbo inú ilé inú ìlú yẹn sílẹ̀ kó tó bẹ̀rẹ̀ kọ́sù nítorí pé ìgbà yẹn lànàbì ṣe bẹ́ẹ̀ kìí lónìí sallallahu alaihi wasallam ìgbà yẹn lànàbì ṣe bẹ́ẹ̀ kìí lónìí so nítorí di eléyìí báyìí lẹ́yìn náà Dhul Hulaifa tó fi di lónìí yìí àti pé nínú Madina gan-an ó ń bùkátà ẹ̀ àti pé Dhul Hulaifa nínú Madina ó ń bùkátà rẹ̀ ó jìnnà gidi sínú Madina kan títí tó fi dòní tọ́lé ìjọba ti ṣe jẹ́ mẹ́rin. jẹ́tílé báyìí wa a rí pé adéṣe tọ́ka sí pé àwọn ṣèjọ́ mẹ́wàá pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam gbogbo ọjọ́ mẹ́wàá ẹ̀ wáyìí kọ́sùrù làwọn fi ń ké. hadithi abdullahi bin abbas radiyallahu anhuma tó tẹ̀lé òun sọ pé aqama an-nabiy sallallahu alayhi wa sallam tis'ata 'ashara yawman yaksur anabi ó ṣe ijọ́ mọ́kàndínlógún ó ṣe ijọ́ mọ́kàndínlógún ní mẹ́kà that is nineteen days tánàbí fi ṣe qasr. alimami Bukhari ló gbà wá nínú riwaayà ti Abi Dawud ọlá nàbí sallallahu alayhi wa sallam ó ṣe sábà àṣọrọta layla anabi ṣe ìjọ mẹ́tàdínlógún òfin ṣe qasru wa fi ukhra inú riwaayà mi náà lọ́dọ̀ Abu Dawud ọlá nàbí sallallahu alayhi wa sallam aqama àṣọrọta. láyìlá ikpejọ mẹ́ẹ̀ẹ́dógún náà nàbí ṣe ní mẹ́kà tó fi ń ṣe kọ́sù. alákọ̀ọ́kọ́ ìjọ mélòó ìjọ mẹ́wàá àwa tún rí kan oníjọ mélòó mọ́kàndínlógún ọ̀kan ní mẹ́tàdínlógún ọ̀kan ní ó ní ìjọ méjìdínlógún lànàbì ṣe ọdẹlẹ́kẹ̀ló ọdẹlẹ́kàrún ìlú kan náà lọ́lọ́ mọ́kà kan náà lọ́lọ́ sòṣùwọ́n bóyá bí kálukú ṣe ń kà ni àbí òye ẹnìkan ètò pọ̀jù wọn ní mọ́kàndínlógún àtúntìrí Imran ní ìsọ́ni méjìdínlógún riwaya Ibn Abbas mi ó ní mẹ́tàdínlógún riwaya rẹ̀ míì ó ní mẹ́ẹ̀ẹ́dógún tán wàlẹ́wò àn jábìr wọ́n tún á gbégbá wa mi wà látọ̀dọ̀ jábìr radiyallahu anhu ó ní aqama bi Tabuka ishirina yawman yaqsuru as tún ó tún ṣe ogúnjọ́ ní Tabuk ó ṣe ogúnjọ́ ní Tabuk níbi tó tún ti ń ṣe wàrúwá tó hó sè thiqat. àwọn tó gbà wá gbogbo wọn ló ṣe fọkàn tẹ̀ gbogbo wọn ló ṣe fọkàn tẹ̀ illa annahu ikhtulifa fi waslihi ṣùgbọ́n ìyapa wà nípa pé ṣé anabi sì mà sí abánabi ọ̀ mà sí sánabi mà sí àbọ̀rọ̀ jábìrì lásán tó eléyìí àbí àdìsí ẹ já àbí ọ̀já láàrin eléyìí ni waslu nínú ilmi mustalah ó lè túmọ̀ sí pé ṣé hal huwa hadith mawsul títí dọ́là anabi sallallahu alayhi wa sallam abó túmọ̀ sí pé hadith kan ni tó ti jálà àwọn tá a mọ̀ nù àwọn tó gbà wá wọ́n sì fọkàn tẹ̀ ṣùgbọ́n ṣe é ṣe kọ́lẹ́pẹ́ nìkan ti jábọ́ ńbẹ̀. tábà wo àwọn hadith mẹ́rẹ̀ẹ̀rin wọ̀nyí á rí i wọ́n sọ fún wa nípa ìṣẹ̀lẹ̀ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ìṣẹ̀lẹ̀ tara kọ̀kọ́ tó wá nínú hadith anas òun náà ni ìṣẹ̀lẹ̀ hajj hajj ìdágbére níbi tí anas ti gbá àwọn ìṣèjọ mẹ́wàá pẹ̀lú anabi sallallahu alaihi wasallam níbi táwọn ti ń ṣe kọ́sù. ìṣẹ̀lẹ̀ ẹlẹ́ẹ̀kejì eléyìí tó wá nínú hadith abdullahi bin abbas àti hadith imran ibn hussein radiyallahu anhum òun tọ́ka sí ìṣẹ̀lẹ̀ orísìí ìṣẹ̀lẹ̀ yẹn òun náà ni fathu Mẹ́kà gbígbà tánàbí rí Mẹ́kà gbà padà tọ́jagun gba Mẹ́kà padà lọ́dọ̀ àwọn kòfàrù Quraysh ẹ̀gbà wa eléyẹn ohun tí wọ́n sọ nípa ayé ọjọ́ tó lò ń bẹ̀ tó fi ń ṣe kọ́sùrù òun ló so oríṣiríṣi ẹni tó níjọ́ mọ́kàndínlógún ẹni tó níjọ́ méjìdínlógún ẹni tó ní ijọ́ mẹ́tàdínlógún ẹni tó sì pé ní ijọ́ mẹ́ẹ̀ẹ́dógún eléyìí tó yàtọ̀ sí ti Anas ibn Malikin radiyallahu anhu tó sọ nípa iye ọjọ́ táwọn lò ní Mẹ́kà nígbà tánábì lọ sí hajj eléyìí ti ṣe jọ́ mẹ́wàá ṣùgbọ́n gbogbo wọn náà láàmà wípé ọjọ́ mẹ́wàá ó parẹ́ sínú ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún ó sì parẹ́ sínú ọjọ́ mẹ́tàdínlógún ó sì parẹ́ sínú ọjọ́ méjìdínlógún ó sì parẹ́ sínú ọjọ́ mọ́kàndínlógún àbí òye wa ìyẹn ni pé ẹni tó bá rí pé ànábì ìṣèjọ́ mọ́kàndínlógún bì kárí tí fi ń ṣe kọ́sùrù òun náà ti sọjọ́ mẹ́wàá àdújọ́ mẹ́wàá lọ bẹ́ẹ̀ lẹni tó sọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún ó ti sọjọ́ mẹ́wàá àdújọ́ mẹ́wàá lọ ẹni kọ́ fara mọ́jọ́ mẹ́wàá ó tún fara mẹ́ẹ̀ẹ́ tó jùjọ́ mẹ́wàá lọ tàbí wọn wá lórí ẹ̀gbà wa eléyìí tó káyìn eléyìí ti ṣe ẹ̀gbà wa Jabir ibn Abdillah radiyallahu anhuma ẹ̀gbà wa ti Jabir níṣẹ́ ló ń sọ fún wa nípa àṣẹlẹ̀ kẹta ìṣẹ̀lẹ̀ yìí òun náà lógun tánàbí sallallahu alaihi wasallam tó gbé lọ sí Tabuk tó gbé lọ sí Tabuk Ghazwatu Mu'ta tánàbí gbé lọ sí Tabuk níbẹ̀ yọ́ábìrù lánàbì lógúnjọ́ ó fi ń ṣe ọ̀sù. tá a bá wo àwọn ọjọ́ yìí a rí i pé ọjọ́ tó wá nínú ẹ̀gbà wa ti jábìr lọ́pọ̀ jù ogúnjọ́ àárírù rẹ̀ nínú ẹ̀gbà wa Imran àárí nínú tubin Abbas bákan àti ẹ̀kúkúri nínú ẹ̀gbà wa Anas ibn Malik radiyallahu anhum jami'a. ìjẹ́ tó bá yí wa báwọn á rí i pé ìṣẹ̀lẹ̀ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ òun ló bí àwọn ẹ̀gbà wáyìí ẹni tí ọ̀kọ̀ọ̀kan ni wọ́n sì kó sínú ó yapa ṣe ní títẹ̀ nìkejì kó sínú ṣùgbọ́n tẹ́lákọ̀ọ́kọ́ yẹn òun ní í ṣe pẹ̀lú hajj ẹlẹ́kejì ó ní í ṣe pẹ̀lú ogun ẹlẹ́kẹta òun náà ní í ṣe pẹ̀lú ogun èwo nínú hajj àti ogun pẹ̀lú ogun ló kó ìfọ̀kànbalẹ̀ sínú hajj yàtọ̀ sí ogun àti ogun ẹni tó lọ jagun ìjọ òun náà padà lé ọlọ́run lọ jagun ọwá book òbúkú bàálù ìjọba ẹ̀ là ń bọ̀ ọ́ tó ṣeéṣe. So, kò ṣeé ṣe àfi tó bá wọn pọ̀ ọ̀sà ẹ sì ti mọ ike ń bẹ nu kabairu dhunub at-tawalli yawm az-zahf èèyàn túlẹ̀ lọ́jọ́ ogun ń bẹ nu ẹ̀ṣẹ̀ ńlá nítorí àti mọ̀ pé wọ́n sá ó lè ti ṣe booking kó túlẹ̀ kó gbọ́nà airport tòṣùgbọ́n ẹni tí ò ní sá ọlọ́ọ̀nìkan lọ́mọdé tó gun ọ̀ parí ṣẹ́bẹ́yìn náà ti sọ ìbẹ̀rẹ̀ kìnnìkan làárí tó ìbẹ̀rẹ̀ ogun làá rí ọlọ́run ọmọ ibi tí ó parí sí ọlọ́run ọmọ ọjọ́ tí ó parí. torí ẹ̀ mọ̀wùlẹ̀ dálẹ̀ torí tó o dálẹ̀ ó lè sẹ̀yìn rẹ ìparí rẹ lè sẹ̀yìn rẹ ó lè sojú rẹ níbẹ̀rẹ̀ ṣùgbọ́n bí parí Allahu a'lam torí ẹ̀ ṣùgbọ́n hajj ebi kálukú ti mà nísìnyí tó bá fẹ́ lọ sí hajj ìjọ mélòó gan-an fi ṣe hajj láyé ìjọ mélòó gbogbo ìjọ méjì nù ọjọ́ mélòó gan ni hajj gbogbo ọjọ́ márùn-ún gbogbo ṣe hajj pátápátá from a to z ọjọ́ márùn-ún. àbí òye wa láti yọ yọmu tarwiya ìjọ kẹjọ oṣù lẹ́yìn náà yọ yọmu arafa ìjọ kẹsàn-án oṣù lẹ́yìn náà yọ yọmu hajj akbar ìjọ kẹwàá lẹ́yìn náà yọ yọmu anafar no yọ yọmu kọr. ìjọ kankan lóṣù ọjọ́ tá a gbọ́dọ̀ jókòó mí nánu wọn kò sẹ́ni náà tó tó láti sá lọ yawmul qarn ọjọ́ ìjókòó túláàs lẹ́nìkan á ní amọ̀ ní booking booking kan nọ́tíbùkù ni ṣùgbọ́n ìjọ kejìlá yẹn wọ́n ń pè ní yawmun nafril awwal ọjọ́ títúkà àkọ́kọ́ nù fẹ́ni tó bá liman arada an yata'ajjal fẹ́ni tó bá fẹ́ yára lọ. wọ́n parí o ti lọ níjọ́ ka ìjọ́ kejìlá yẹn ntaha ntaha nusukuka lil hajj ṣe hajj ti tán níjọ́ yẹn ìjọ́ márùn péré náà ní ṣe hajj tọba wa fẹ́ pẹ́ ajẹpẹjọ mẹ́fà ó dùn ó sọkù ìjọ́ kẹtàlá so hajj ó níbẹ̀rẹ̀ àmọ́jọ́ tí wọ́n parí lẹ́ni tẹ́mi rẹ̀ bá gùn díjọ́ náà so ṣùgbọ́n gun à ọlọ́ọ̀nìkan lọ́mọdé tí wọ́n parí ọlọ́run nìkan lọ́mọjọ́ tí ó parí. torí ẹ̀ ṣé eléyìí tá a wá mọ ìjọ tó lè parí ló tọ́ka wá iye ọjọ́ tá a lè máa fi ṣe kọ́sùrù nínú ẹ̀ àbí ìta àmọ́jọ́ tí ó tàn ẹ bá ní dáhùn. náà èyí tá a ní sẹ́tẹ́ǹtì ìjọ tí ó parí tí ò sí iyèméjì ń bẹ ṣùgbọ́n ogun ọlọ́run lọ́mọdé tí ó parí torí ẹ̀ ló ṣe jẹ́ pé ẹ̀gbọ́n wa Ibn Abbas nípa pé Ànábì sallallahu alaihi wasallam ó gbógun lọ Mẹ́kà ó ṣe jọ́ mọ́kàndínlógún àbíjọ́ mẹ́tàdínlógún àbí ìjọ́ mẹ́ẹ̀ẹ́dógún ó fi ń ṣe kọ́sùrù kò sẹ́ẹ̀rì kankan bẹ́ẹ̀ láti mọ iye ọjọ́ tó fọ́n ṣe kọ́sùrù kò sẹ́ẹ̀rì kabi tí wùlé ó kéré máa ń bẹ̀. bákan náà ẹ̀gbà wa Imran ibn Hussein tó ní maka yẹn nígbàtà náà bí lọ gbà á ìjọ méjìdínlógún ló ṣe tí ń fèsì kọ́sù ọ̀sẹ́rì kan bẹ̀bí ti wulẹ̀ ó kéré ma láti mọ̀ yín pé táàbà lo eighteen days o kọ́sù láàmà ṣe but táàbà ti lo nineteen àtẹ́pá bẹ̀rẹ̀ sí pé sọ láti wá. sẹ́wọ̀n pé lórí ìwáyà Ibn Abbas tó sọ pé nineteen days àti pé tábà ti mọ̀ pé nineteen days la fẹ́ lò àmọ̀ ṣe kọ́sù àmọ́ tábà ti mọ̀ pé twenty ni tábà ti débẹ̀ àìsàn orin àjò rìwáyà tó sọ pé seventeen days ẹni tó bá yẹ pé seventeen days láti mọ̀ pa á lò ń bẹ̀ á mọ̀ sí kọ́sùrù àmọ́ tá a bá mọ̀ pé eighteen days ni ṣáájú ká tó débẹ̀ ńlá bá lò àní sí kọ́sùrù rárá tá a bá ti débẹ̀. rìwáyà ti fifteen days tá a bá ti mọ̀ ká tó débẹ̀ pé fifteen là á lò á mọ̀ sí kọ́sùrù àmọ́ bá ti mọ̀ ká tó débẹ̀ pé sixteen là á lò àbí seventeen àjẹ́ pé àní sí kọ́sùrù ń bẹ̀ rárá. kò sẹ́ẹ̀rì mẹ́ẹ̀ tẹ́ riwaya ti Jabir ibn Abdillah nípa àgbà nàbí sallallahu alaihi wasallam lọ sí Tabuk ìgbà tó dé Tabuk níbẹ̀ yẹn ogúnjọ́ ló ṣe tó fi ń ṣe kọ́sùrù òun náà kò sẹ́rìí ń bẹ torí pé ogun ló gbé lọ́bẹ̀ ogúnjọ́ yẹn lórí yẹn ajẹ́ wípé tí ẹ̀ bá ti mọ̀ pé ogúnjọ́ lòun ṣe ọmọ kọ́sùrù ẹni tó bá wọ̀ lọ́nà lásán ló ti jó orin àjò tó wá ti débẹ̀ sọ orin àjò mọ́ gbogbo ẹ̀gbà wọn kò sẹ́ẹ̀rì kankan bẹ̀ tí púpọ̀ abẹ́ wulẹ̀ a máa sọ pé àdìsí jábìrì ni ẹ àdìsí muhammed hussein ni ẹ àdìsí mu abbas ni ẹ wọn á ní kíni. àléyàn ní ìdí láti gbàgbọ́ yẹ́sìn kí ẹ sì pé ọkàn translation lọ́wọ́ a máa bẹ́ wulẹ̀ bí ẹnìkan ni ẹ ó yẹ lápò ẹgbà ọba wo àdìsí ibn abbas nineteen days seventeen days fifteen days ẹtún gbà hadith imran bin hussein eighteen eighteen days abẹ́ ìgbọ́ bẹ́ẹ̀ lẹ́yìn náà hadith jabir abdullah twenty days ẹ̀yin sì sọ pé ha allah tó ń bùkátà láti gbàgbọ́ yẹ́sì ẹ̀tọ́ bá gbàgbọ́ yẹ́sì torí pé fóònù bàbá la fẹ́ ṣe gbogbo àlàyé ìbẹ̀ yóò jẹ́wò rẹ̀ tán ó sì tún nílé pè padà mọ́. so therefore gbogbo àwọn Hadith mẹ́tẹ̀ẹ̀ta yìí ثم mo له lérò pé àdìsí حديث عمران، حديث جابر، àdìsí Jabir به. ẹ̀kọ́ sẹ́rì ń bẹ̀. nípa pé iye àwọn ọjọ́ yìí ńlẹ́ tẹ́ẹ̀bà ti lóru rẹ̀ kọ́sùrù lẹ́ẹ̀mọ̀sí kò sẹ́rì ń bẹ̀ nítorí pé wọ́n ní í ṣe pẹ̀lú ogun ni ẹni tó lọ sójú ogun kọ̀ mọ́jọ́ tó ń kú ó lè jọ́ la ó lè jọ́ tún ó lè jọ́jọ́ mẹ́rin ó lè jọ́jọ́ márùn-ún tó ogun ọ̀tán tó mẹ́kà ó ti rí mẹ́kà gbà ṣùgbọ́n àwọn ètò tí wọ́n ń ṣe ẹja ṣe lé ẹja ṣe lé ń jòlá àmọ́tá lọ àmọ́tọ́ tá lọ àmọ́tọ́ tá lọ torí ẹ̀kọ́ sẹ́rìí mẹ́ iná ìlà ti sọ yìí pé lábẹ́ òfin ọlọ́ọ̀ ẹnikẹ́ni tó bá lọ síbì kan tí ọmọdé tó ń lò ń bẹ́ pàtó ó lè jóni ó lè jọ́la ó lè jóni ó lè jọ́la nǹkan kan lọ wá lọ ẹ̀ tí ì rí ẹ wọ́n ni kẹ́ wá lọ sí kíní kan Ọ̀ṣọ́dì láti Ọ̀ṣọ́dì wọ́n ní ẹ lọ Mùṣín láti Mùṣín wọ́n ní kẹ́ lọ Bàdágìrì láti Bàdágìrì sẹmẹ bọdà láti ibẹ̀ ẹ tún padà sí Àjà à sẹmẹ pé gbogbo bẹ́ẹ̀ ṣe ń lọ ọjọ́ ni ó ń lọ lórí yín lópin ìgbà tẹ́ ẹ̀ tí ìrìn tẹ́ ń wá ń tẹ̀sí wá lórí pé ń wá kọ́sùrù náà lẹ́ẹ̀màkì eléyìí tún á yapa sí ní tápá kan nínú àwọn aṣáájú tó sọ yìí pé kọ́sùrù lẹ́ẹ̀màkì lópin ìgbà tí ọba ti josù kan lọ kọ̀sẹ́rì tó sọ pé oṣù kan náà tùkọ́sùrù lẹ́ẹ̀mọ́ kí abadan kí bá a ṣe rí inú àwọn sábẹ́ àwọn tí wọ́n pè bìlẹ́dùn máa wọ̀rọ̀ ìnáhàr tí wọ́n gbé àwọn agbọn Bukhara Turmuz tí wọ́n gbé àwọn agbọn ìlú yẹn tọ́jà yìí pé wọ́n ṣe tọ́dún kan bẹ́ẹ̀ tí wọ́n fi ń kíkọ́ sùrù torí wọn mọ́tò táwọn padà ó ti jóni ó lè jọ́la nkankan ni wọ́n wà lọ ó lè jóni ó lè jọ́la nkankan lọ gẹ́gẹ́ olùmọ̀wá Sheikh Ibn Uthaymeen báwọn ti ṣe sọ wọn ni wọ́n dáa táwọn kan bá sọ ọdún kan táwọn kan bá sọ ọdún kan ní biladi ma wara'in nahar odò kan bẹ tó ń pè ní Sayhun àti Jayhun nínú Islamic history wọ́n máa ń pe àwọn ìlú tó bá wà lẹ́yìn rẹ̀ ní biladu ma wara'in nahar tó wọ́n ní táwọn yẹn máa gbé bẹ́ẹ̀ inú àwọn sàbẹ̀ tó ẹ pé ṣojú ọdún kan bẹ́ẹ̀ yín fi ń kíkọ́ sùrù àdékọ́ àwọn student náà táwọn náà fi lu wọ́lẹ̀ tí wọ́n kẹ́kọ̀ọ́ níbì kan táwọn náà máa kíkọ́ sùrù so táwọn náà máa tẹ̀ fún ọ̀lọ́lẹ̀ ni. àwọn olùmọ̀ agbègbè wọn takò wọ́n ní rárá o eléyìí ẹ̀rí sọ gbogbo student lọ́mọ tẹ́ tún wọn lọ́lẹ̀ sá. ẹ mọ́tò tẹ́ lọ́lẹ̀ ọpẹ́ ju àríwọ̀ ẹ̀rí tẹ́ parí kọ́ọ̀sì rẹ ni ọdún mélòó ló bùkù àwọn àti èsèpọ̀ fẹ́ dẹ́tún arìnlẹ̀ lọ́wọ́ abúkù twenty years ọlọ́mọdé àríkárí ọba so nítorí délé kálukú ti mọjọ́ tó ń lọ ṣùgbọ́n ọ̀lọ́ ilé lọ́dọọdún ọlọ́mọ àmọ́ bọ́dún márùn-ún bá pé ń kọ́ ẹ̀ẹ́ tó kí wọ́n ní. kò sẹ́rí bẹ́ẹ̀ láti kọ́ ọmọ akí kọ́sùrù lọ kọ́sùrù báwo jẹ́ báwọn. ọ̀dà ẹni tó lọ kan tí títí tí èkó ń bẹ̀ kọ́sùrù ní ọmọ kì tọ́ eléyìí jẹ́ báwọn torí ẹ̀ gbogbo àwọn àdéhùn yẹn kò tó fi sẹ̀rí rárá ni ẹ̀rí tó wà ń bẹ̀ kìí ṣe lágbọ́n ibi tí wọ́n ń lò sí ẹ̀rí tó wà ń bẹ̀ ní pé ìgbà tẹ́mi bá lọ síbi kan tí wá nǹkan kan lọ mo bá nǹkan kan lọ ibì kan náà mo gbà tí màá kú ń bẹ pàtó màá máa kíkọ́ sùn. tọ́ ló sì fi jẹ́ pé gbogbo àwọn fòkàn hà ní wọ́n sọ òun náà ni wípé ẹni tó bá lọ síbì kan tí wọn mọ̀ gbà tí wọn pò ń bẹ́ẹ̀ àwọn àdìsí yẹn wúlò pé kó máa ṣe kọ́sùrù. tọ́ kò sì sẹ́ẹ̀rì nínú tó ọgbọ́n nínú àdìsí Anas tọ́lá lómi ti dì í mú pé ó kù ti Anas fa so àdìsí Anas oníjọ́ mélòó la ṣe ganan rí oníjọ́ mẹ́wàá kò sẹ́ẹ̀rì ń náà fún yín pé tó o bá ti ṣèjọ́ mẹ́wàá ń bì kan o kọ́sùrù lẹ́ẹ̀ máa ṣe àtẹ́kítẹ́ bá lójọ́ mọ́kànlá ńkọ́ ẹ máa pé sọlá àtẹ bá ti débẹ̀ kọ́ sẹ́rì ń bẹ̀ náà fẹ́ lẹ́yìn. kí ló fà alimami ahmed rahimahullah ó ní àdìsí yìí kò lágbọ́yé kan ju ti ń bọ̀ yìí lọ àgbọ́yé àdìsí yìí kò gbọ́dọ̀ ju ti ń bọ̀ yìí lọ. ó ní ntí anas ń sọ fún wa ní pé gẹ́gẹ́ tí wọ́n nu àdìsí jábìrì bin abdillah radiyallahu anhu nígbà tí ń sàlàyé bí hajj anabi sallallahu alayhi ti ṣe rí nínú riwaya abi ó lánàá bí sallallahu alaihi wasallam ìjọ kẹrin ìjọ kẹrin oṣù ìjọ kẹrin oṣù Dhul Hijja lànà bìdé Makkah ìjọ kẹrin oṣù Dhul Hijja lànà bìdé Makkah. ó kí sọláàtì tìjọ kẹrin ó kí sọláàtì ìjọ karùn ó kí sọláàtù ìjọ kẹfà ó kí sọláàtù ìjọ keje níbo. ní Mẹ́kà ìgbà tó dijọ́ kẹjọ anabi kí sọláàtù subh ní Mẹ́kà dijọ́ kẹjọ dijọ́ karùn-ún àbí bẹ́ẹ̀ kọ́ ni Tọ láti bẹ̀ anabi lọ sí mina. gbogbo sọláàtù tó kí ní mina náà kọ́sùrù lókè nígbà tó di ọjọ́ kẹsàn-án anabi lọ síbo Arafa gbogbo solati ní Arafa náà kọ́sùrù lànàbìkì nígbà tó dijọ́ kẹwàá ànábì tún padà sí mínà gbogbo sọláàt ní mínà kọ́sùrù lànàbì tún kì nígbà tó dijọ́ kọkànlá ànábì tún jókòó sí mínà gbogbo sọláàt ní mínà kọ́sùrù lànàbì tún kì yàtọ̀ sí sọláàt lọ́mọ́gìrì tọ́ba nígbà tó dijọ́ kejìlá náà bákan náà. pàtó tún dijọ́ kẹtàlá mìíràn là nàbí wà tó lànàbí ò tètè kú òun tiẹ̀ gbogbo sọ láti ń jọ yẹn náà kọ́sùrù ló tún kì í ìgbà tó di àṣùbà àjọ kẹrìnlá ànábì fi Mákà sílẹ̀ ọdọ̀ ọ̀nà Madina ó di pọ́pẹ́jọ́ mélòó jọ mẹ́wàá tó ìtumọ̀ rẹ̀ kéde pé tọba tí wàá lọ lùkà tọba tí jọ mẹ́wàá ọmọ akọ́sùrù mo rò yé wa àlàyé wọn wá nì ìjọ mélòó ìjọ kẹrin ìjọ karùn ìjọ kẹfà ìjọ keje ìjọ mélòó nù ìjọ mélòó nù ìjọ mẹ́rin làmì sọ pé tọ́wọ́ bá lọ ibì kan tó bá ti mọ̀ pé ó lójọ́ mẹ́rin gbáko ó lójọ́ mẹ́rin gbáko tí ò bá ti ní jù bẹ́ẹ̀ lọ ọmọ ẹsẹ̀ kọ́sùrù tó bá ti lè jùjọ́ mẹ́rin lọ ò ní ṣe kọ́sùrù ìyàtọ̀ tó wà láàrin ìjókòó ti mẹ́kà yìí nígbà tó lọ sí hajj àti jíjókòó tó jókòó mẹ́kà nígbà tó lọ gba mẹ́kà padà oníkẹ́ni tí ó ti mọ ẹyẹjọ́ tó ń ṣe mẹ́kà tọ́tàn ó ti mọ ẹyẹjọ́ tó ń ṣe mẹ́kà tí ò sí èméjì bẹ́ẹ̀ torí pé gbogbo alálàájì tó bá dijọ́ kẹjọ wọ́n fi mẹ́kà lẹ́ àbọ̀ òní filẹ̀ wọ́n filẹ̀ wọ́n lọ síbo wọ́n lọ sí mínà ṣùgbọ́n nígbà tó lọ gba mẹ́kà kò máa. gba wo lòun fi maka sílẹ̀ ṣùgbọ́n ní ìsìn ó ti fi maka sílẹ̀ lọ sí mina. ìjọ mẹ́rin yẹn ló ṣe gbáko tó fi ṣe kọ́sùrù fi sọ̀rọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ wípé ṣe kọ́sùrù ní mina ó ṣe kọ́sùrù ní arafa eléyìí òfin tọrọ mọ́sẹ̀ hajj ó òfin tọrọ mọ́sẹ̀ hajj ò lè ìdí tó fi lè kà ni pé àtẹni tó ti wá àtẹni tí ń gbé Mínà o àtẹni tó wà ní Àràfà àtẹni tó ti Mẹdínà wá àtẹni tó ti ọ̀nà gbogbo pátá níta náà Maka tọ́yẹ pé nù rẹ̀ náà lọ́wọ́ ní Mínà ànábì ní náà kíkọ́ sùn eléyìí ló fà á ló fi jẹ́ pé nígbà tí Usman radiyallahu anhu tó di khalifa Usman pé ní àwọn sábẹ́ takò àwọn sàbẹ̀ takò pé báwo ló ṣe fẹ́ pé sọ̀láàtì lánàbí sallallahu alayhi wa sallam kò pé ó ní nítorí pé òun ní fámìlì ní mẹ́kà ni àwọn sàbẹ̀ yòókù ni a ah, oní fámìlì mẹ́kà gbogbo ara mẹ́kà tó ṣe ájì pẹ̀lú ànàbí sallallahu alayhi wa sallam ṣebí kọ́sùrù náà lànàbí ní pọ́ọ́kì bóun tiẹ̀ ṣe wá fẹ́ jẹ́ Ibn Mas'ud ọ̀nbẹ́nu àwọn àgbà sàbẹ̀ tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jọ náà sọ fún ẹ ẹ mo <laughs> àwọn tó fẹ́ dá nǹkan lẹ̀ wọ́n máa tẹ nìkan wọ́n máa gun kẹsẹ́ ẹ̀kọ́ fún àbí ẹ̀kọ́ ni so Ibn Mas'ud ni ntaana bi sallallahu alayhi wa sallam ṣe lọ́ọ́ kí Uthman ó ṣe kí ló dé tẹ̀ wá tako ó ní al-khilafu sharr ìyapa aburú ni tẹ̀kítì bá tako ń bẹ̀ lójú gbogbo yẹn pé yẹ́ẹ̀ Ibn Mas'ud lọ sóòótọ́ Uthman ẹ̀ sọ iye àwọn ọ̀rọ̀ burúkú ọmọ jáde lẹ́nu àwọn èèyàn ọ̀dàkẹ́ tó ń bẹ̀ yẹn ibẹ̀ làwọn olùmọ̀ ti mú pé ẹni tó bá lọ ṣiṣẹ́ ẹni tó bá lọ rìn àjò tó wá péjọ mẹ́rin gẹ́gẹ́ ní ọ̀bà sí ẹ̀sìn máa péjọ mẹ́rin gẹ́gẹ́ sọ̀láàtì mélòó nù ogún sọ̀láàtì ẹni tó bá ti kí ogún sọ̀láàtì tó bá ti mọ̀ pé iyejọ́ tó ń lónù tó bá débẹ̀ yọ̀ọ́ máa ṣe kọ́sùrù ni àwọn tó bá ti pé sọ̀láàtì mọ́kànlélógún ajẹ́ pé kò ní í ṣe kọ́sùrù o ara àlè ni torí ẹ̀ àwọn kan ìyapa wa wà láàrin malikiya àti hanafiya àti hanabila malikiya àti hanabila torí pé malikiya hanabila shafi'iya àwọn sọ báyìí àwọn sọ yìí tó bá ti lójọ́ mẹ́rin bì tó bá ti lójọ́ mẹ́rin bì kọ́sùrù lọ́ọ́ máa kí tó bá lé ńjọ́ mẹ́rin kọ́ ò ní ṣe kọ́sùrù tó bá ti débẹ̀. alimami abu hanifa rahimahullah àwọn tó bá ti kan torí riwaya ibn abbas yẹn tó bá ti lójọ́ mẹ́ẹ̀ẹ́dógún bì kan wọ́n tún ní riwaya kan ìjọ mẹ́tàdínlógún ẹ̀yin náà sì ti ríbi tí ti wá ó ní ṣe ogun ní ṣe pẹ̀lú tọ́ ìyapọ̀ wá wà láàrin àwọn malikiya àti àwọn hanabila ṣé ogún sọláàtì gangan ni àbí sọláàtì mọ́kànlélógún lẹ́yìn tí ẹnu wọn ti kò lórí péjọ mẹ́rin ọ̀rọ̀ àsógún sọláàtì ni àbíjọ mọ́kànlélógún àbí sọláàtì mọ́kànlélógún torí ní sẹ́fà sọ pé Ànábì sallallahu alaihi wasallam kẹrin ìjọ karùn-ún ìjọ kẹfà ìjọ keje oṣù zalhijja ló ṣe mẹ́kà bàtílẹ̀ mọ́ níjọ kẹjọ lọ sí mínà ó kí sọ̀látù subh níjọ kẹrin àbí òkì ibi tí yàpá ti wà nù tẹ bá sọ pé kí sọ̀látù subh níjọ kẹrin ajẹ́kẹ́ àfẹ̀mọ́júmọ́ ló ti dé mẹ́kà ọ̀rọ̀ tó bá kí sọ̀látù subh mẹ́ sọ̀látù márùn lọ́nà mẹ́rin ó di kí ni ogún sọ̀láàt ẹnu gbogbo wọn sì kù lórí pé anabi sallallahu alaihi wasallam Mẹ́kà ló ti kí sọ̀láàtù subh níjọ́ kẹjọ ajẹ́ pé sọ̀láàtù mọ́kànlélógún nù gẹ́gẹ́ bí àwọn Hanabila ti ṣe sọ. ajẹ́ pé tó o bá lọ ibì kan tó o bá ti mọ̀ kó o ṣe sọ̀láàtù mọ́kànlélógún ajẹ́ pé orin àjò ni ọ tó bá ṣe sọ̀láàtù méjìlélógún jù bẹ́ẹ̀ lọ èso orin àjò eléyìí jẹ́ ọ̀rọ̀ ìmáàmù ahmed ìmáàmù malik àwọn ní ogún sọláàtì torí kò kí àṣùbà àjọ kẹrin ní maka àìkè láti jọ kẹrin tóbi díjọ kejìun sọláàtù mọ́kàndínlógójì mọ́kàndínlógójì lókì àbí mọ́kàndínlógún lókì nineteen prayers ṣùgbọ́n maka ló ti kí sọláàtù subhi níjọ kẹjọ ó di kí ni ìṣòro na sọláàtì ó dogun sọláàtì nítorí bí sọláàtì kan lé sọláàtì kan dé alákùlà ha á rí i pé ìdáhùn sọ yẹn nípa dídá ìjọ mẹ́rin yẹn ńlọ́kàn balẹ̀ sí jù ńlẹ̀rí rẹ̀ sì lágbára jù ohun gangan gan la sì lè rí tọ́ka sí yàtọ̀ sáwọn rìwáyà tí ó kù yìí tí wọ́n ń tọ́ka sí ogúnjọ́ àbí tó dín sí ogúnjọ́ torí kéésì ni gbogbo àwọn ìgbà wọ̀nyẹn ni wọ́n dá lórí ìrìn àjò téèyàn ò lè sọ ìgbàwo pàtó ló wọ́n padà tòtò láti ti jẹ́ pé ìrìn àjò tá a lè sọ ìgbàwo pàtó lá padà a ti sọ ipá àmọ́ kọ́sùrù lọ ní láéláé ẹ wá wo ẹ̀kọ́ ńlá tó tún bẹ lára bánàbí wa Muhammad sallallahu alayhi wa sallam bó ti ṣe jẹ́ pé wọ́n parí iṣẹ́ hajj ní ọjọ́ kẹtàlá anabi sọ wá sí mẹ́kà wọ́n wá sí mẹ́kà kó tó di kóòrùn wọ̀ wọ́n jáde kó mìnà wọ́n padà wá sí bàtà tọ́ bí ilé ọjọ́ kẹrìnlá ti ṣe ń mọ́tà ìmọ́ báyìí anabi fi mẹ́kà sílẹ̀ lọ sí madina báwo ló ṣe jẹ́ kọ́yákọ́yá báyẹn ibi lu anabi sallallahu alaihi wasallam ní mẹ́kà ibi lu anabi sallallahu alaihi wasallam ní mẹ́kà kí ló dé tí wọn gan síbẹ̀ wípé mo ti délé èmi ò tún padà sí Madina mà èmi ò tún padà sí Madina mà anabi ò sí bẹ́ẹ̀ nípa anabi èso ń jàǹbá anabi èso ń jàǹbá kò síbi tá a gbé lu kan lọ kójó yọ pọ́n wà lùmọ́yà kò síbi tá a gbé lu lọ lódodo anabi sallallahu alaihi wasallam sọ pé ìwọ Mẹ́kà wọ́n ní ìlú tí mo fẹ́ràn jù láyé tí kì í bá ṣe kí wọ́n lé mi kó nù rẹ ni bá ti jáde nínú rẹ nígbà táwọn bí ń jáde lọ tó ń fi Mẹ́kà sílẹ̀ tó ń ṣe hijira kú mbẹ gbàtó sì Mẹdínà kọrọrùn kọrọ gbọ àárẹ̀ ojoojúmọ́ burúkú ni mú àwọn sábẹ anabi wa bẹ lọ wípé wọ́n lọ́n fífẹ́ Madina sí wa lọ́kàn gẹ́gẹ́ bó ṣe fífẹ́ Makka sí wa lọ́kàn subhanallah ọlọ́run bá fífẹ́ Madina sí lọ́kàn ó débi pé ànábì ò dúró ọjọ́ kan gbáko ní Mẹ́kà lẹ́yìn ìgbà tó ti parí iṣẹ́ hajj rẹ̀ òun náà lẹni tí sì fi ń tó wa létí nínú kútúbà rẹ̀ tá a mọ̀ sí kútúbà àdágbére níjọ́ Àrafà ẹgbọ́rọ̀ mi ẹ sọ ọ́. la'alli la alqaakum ba'da 'ami hadha ó ṣeé ṣe kí n tún máa nípàdé pẹ̀lú yín máa lẹ́yìn ọdún yìí o ó ṣeé ṣe ká má tún pàdé má ó ti jọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàm. àwọn àmì bẹ́ẹ̀ ti hàn sànàbí sallallahu alaihi wasallam ànábì ò sì gan ńlá ń wípé àsìkò àsìkò èlé là ń mẹni tó fẹ́ ni dénú ṣùgbọ́n gbogbo ẹni tí máa ń rọ kiri ká ẹni nígbà tí nǹkan bá dùn tí ń sọ̀rọ̀ àsìkìn ọ̀pọ̀lọpọ̀ nínú wọn wọn kì í ṣe ọ̀rẹ́ gidi wọn kì í ṣe ọ̀rẹ́ gidi má sọ̀rọ̀ alẹ̀ fún wọn ọ̀pọ̀lọpọ̀ wọn yìí sọ̀rẹ́ gidi tí oríṣiríṣi ọ̀bẹ wọn là ń kú erin ọ̀tọ̀ọ̀tọ̀ ètè níjọ́ sàrà so Ànábì sallallahu alaihi wasallam wọ́n ti mọ̀ pé àwọn ará Mẹ́kà yìí níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ sí islam wọn tẹ́wọ́ gbọ̀n inú fa ló fi jẹ́ pé njọ́ tíjà ṣẹlẹ̀ láàrin umar àti abubakar radiyallahu anhu tí abubakar ń pé foríjì mi foríjì ó ní ìní foríjì ọ ẹ pé tinubu bá bíyàn tinubu bá bíyàn ó ní ìní foríjì ọ ẹ abubakar sáwá sọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam iṣẹ́ wọn bọ̀ ọ́ pa sọ lọ anabi sallallahu alaihi wasallam ni ẹnìkan ti ba ẹni wa ìlọ́kànjẹ́ o ó sì yanu sọ̀rọ̀ báyìí báyìí ni àwọn ṣẹlẹ̀ láàrin èmi àti Umar mo tọrọ kó foríjì mi Ọlọ́run ní foríjì mi anabi sallallahu alaihi wasallam ń pa ya lẹ́ẹ̀kan náà ni yaghfirullahu ya Abubakar Ọlọ́run foríjì ọ̀wọ̀ Abubakar Ọlọ́run foríjì ọ̀wọ̀ Abubakar Ọlọ́run. bẹ́ẹ̀ ni Umar náà ọwọ́ ẹ̀wọ̀n pé wọn náà ti lè tọ́ba ti fẹnu wa rọ́ọ̀fù àfikún ọmọ wa bó ṣe kàfàrà à ń sẹ́yẹ àtìkà Umar yára pé kọ́ yàtọ̀ sáwọn tí wọ́n sọ̀rọ̀ alẹ̀ ó ti fẹnu arọ́ọ̀fù kan o yóò tún wá dákun pé kí ni kí ló máa ṣẹlẹ̀ kò wàá rí ní tó máa ṣẹlẹ̀. báyìí ìní Umar ó lọ sí Abubakar tọ́lá àwọn gbọ́n púpọ̀ ah, ọlọ́mọdé ń ibú alukurani máa ń sọ̀kalẹ̀ ọlọ́run ti rí ní tó ṣẹlẹ̀ kọ́ báyìí káyọ̀ ti sọ̀kalẹ̀ kí n tó débẹ̀. délé Abubakar ọ̀pàkọ́pà kókò sí ní pẹ́tọ́ àmọ́ nǹkan ó gbé débẹ̀ o so ọwọ́ àti wá rò pé ìtú ti mú ọmọ bá ń léwu á ọ̀dọ̀ anábì ni ọ wà sallallahu alaihi wasallam báyìí ọjọ́dọ̀ anábì ọba tánábì ti sọ pé ọlọ́wọ́ foríjì ọ̀wọ́ Abubakar ọlọ́wọ́ foríjì ọ̀wọ́ Abubakar bẹ́ẹ̀ bí Umar ṣe yọ báyìí lójú anábì ń yí padà lẹ́yìn ju rẹ̀ ń yí padà fún bínú tí ẹ̀ ní fi ẹni mílẹ̀ fún mi ní ìta wa nílò ń bì ní anábì ní ni mo gbé ẹ̀sìn islam wá fún yín ta nínú yín ni ọ̀tá kó tí bá Abubakar nìkan lọ tẹ́wọ́ gbà láì béèrè subhanallah ta nínú yín ni ọ̀tá kó lọ́lọ́nìí yìí báyìí gbogbo yín náà di mùsùlùmí sá àmọ́ ń bẹ̀rẹ̀ torí tàn kì í parẹ́ torí ẹ̀ ló ti jẹ́ pé ìwọ náà ní ìsìn ìwọ náà lọ ń kọ́ tan ara rẹ lẹ̀ oníkálukú wa ń kọ́ tan ara rẹ lẹ̀ wọ́n padà wá sọ lẹ́yìn wa. èwo ni wọn ń kọ́ lẹ̀ náà rí àwọn ò gbàgbé tọrọ rẹ padà já sí ìlú wọn wò bíi àtìbẹ̀rẹ̀ ṣebí ngbà mo gbé ta nínú yín ni ọ̀tako subhanallah ọ̀rọ̀ ni abubakar ló tẹ́wọ́ gbà ẹ wọ́n tó ń fa ọrọ isra wal pé olórin ìrìn àjò láti lọ ní táwọn lọ ni ó tún wọn tún gbó láti bẹ ó di sámà wọn sámà kìíní sámà kìíní ó tún sámà kejì à ọ ọ pé <laughs> ẹ mọ pé wọn pé eléyìí ti pọ̀ jù so ṣùgbọ́n gbà táwọn sọ wọn sọ wọn wọn máa kálukọ́ máa gbé fúnra wọn lọ́nà tẹ́lẹ̀ náà gba ọ̀rọ̀ yìí ti pọ̀ jù Abubakar ni kò tí ì gbọ́ lẹ́nu ànábì o ó ní wọ́n ń bi lè nípa ọ̀gbọ́n tọ́rọ̀ rẹ sọ sọ sọ bẹ́ẹ̀ wọ́n ni, òdodo ni la ilaha illallah kó tó gbọ́ lẹ́nu ànábì gan lásán kọ́ ní jẹ́ as-Siddiq olódodo torí di eléyìí báyìí anabi sallallahu alaihi wasallam kò gbàgbé ìtàn ìgbà tí islam yẹn bẹ̀rẹ̀ ara mẹ́kà ọ̀gbà ìnira burúkú ni wọ́n ṣe fún anabi sallallahu alaihi wasallam torí ẹ̀ ni a ṣe sọ pé kò síbi tó ń gbé lu lọ tó ń lumaya bílẹ̀ yọ wọ̀ fún ọmọ ọwọ́ abomi lọ àbí súnà ọlọ́run ṣe rí torí pé lọ́rọ̀ wọn bá fẹ́ nígbà tí wọ́n fúnlẹ̀ má nàbí sallallahu alaihi wasallam Madina lọ́gbà lọ ọlọ́run sì fààyè gbà ń bẹ̀ kò wá síbì kan láyé tí ò wù wọn pé kánàbí ọ̀wá gbé bẹ̀ lẹ́yìn ìgbà tọ́lọ́ wọn bá gbà fún àmọ́ kánàbí bá jẹ sí mẹ́ka yun ṣé ó rọrùn kò lè rọrùn o nítorí pé nínú ilé làkùkù etí níyì àwọn Muhammadu ọmọ àbí àbí Muhammadu kọ́ni kí báyìí náà ṣe máa ń ṣe nu mo rí i. ọ ń sọ̀rọ̀ ọlọ́mọ àwọn èèyàn wọ́n fi ń ṣiṣẹ́ náà wọ́n pé síwájú ẹ̀ Ha ha. Ha bá jáde síta wọn kà á masha allah masha allah wọ́n bá ti padà alẹ́ ẹ̀ kí sáàmù. anabi sallallahu alaihi wasallam kò dùn mẹ́ má padà sí madina. eléyìí ń pé ẹ̀kọ́ níṣẹ́ ẹlòmíì èkó ló ń gbé lápèjúwe èkó yẹn kò rọrùn fún ikú kàkà ní fi ń jẹun bẹ̀ o ti jáde kó lẹ́kọ̀ọ́ bóyá gbó ọ̀rà ńlọ́lọ́ ìsẹ́yìn ńlọ́lọ́ wọ́n náà wọ́n sì sínà fún ọ́n bẹ́ẹ̀ wọ́n wọ́n tó ń sọ ọlọ́run fún àlùbáríkà sí ọlọ́run fún àlùbáríkà sí ọlọ́run fún àlùbáríkà sí ìlọsíwájú bá ń dé ìlọsíwájú bá ń dé ìlọsíwájú bá ń dé ọ̀ nǹkan kan á gbé ọ lọ sí Èkó. àwọn ará àwọn ilé gíga gíga arọ kan kìnnì kan ah, èkó oh! àbí kí n tún dàrú ni kí n tún dàrú padà sí sẹ́yìn tó ti ń bọ́ ibi tó orí wà fún wọn nu mo rò pé yé wa torí pé lèmi ọlọ́run ti gbàdúrà rẹ̀ ọlọ́run ti sínà fún ọlọ́run láti pé nǹkan báyìí báyìí ni ọ̀nà wà ó tún á tó ń ti bọ̀ tó sì mọ̀ pé lẹ́kọ̀ọ́ àwọ̀sùn lọ́wọ́ kò wọn kàn kájọ náà ní gulutu lórí àga tí lè mọ bẹ́ẹ̀ nìkan ti ń béèrè bẹ́ẹ̀ nìkan ti ń béèrè jẹta ó lè jọ sáàlì máa fa òyìn ẹlẹ́pọ̀ ọmọ sunu masjid sunu masjid báwo kí ló dé ah, lẹ́kọ̀ọ́ ń bì ah, kò síbi tí awi ah, ẹgbọ́n gan masjid wa dùn tẹ́lẹ̀ so ọlọ́sìn gbọ́ láyé nìkan ọlọ́ngbàdúrà rẹ̀ ń bẹ̀ kí ni tó tún fẹ́ padà sínú wàhálà sí. níbi tó tún fẹ́ padà sínú wàhálà sí àbí rọ́ lásán so ẹ wo bá nàbí sọlá kátàrà abẹ nǹkan kọ hekima ànábì òfin ma ọgbọ́n náà bákan náà nínú ẹ̀kọ́ tuntun à ń bẹ̀ onígbà àwọn ẹni tó náà bábá fi pẹ̀lú rẹ àwọn ẹni tó dúró ti ọgbà gbágbá àwọn ẹni tó rí ìwọ̀ ọ̀dàlẹ̀ lọ́dọ̀ wọn bíi ti wulẹ̀ ó ma wọn náà gbọ́dọ̀ bìtírì wọn o wọn bẹ́ńtòsí wọn ò sí wọn náà ọ̀ gbọ́dọ̀ kọ̀yìn sí wọn láéláé anabi sallallahu alayhi wa sallam ó ní ṣé ẹ̀yin ará Madina kí ni tó le ẹ jẹ́ káwọn èèyàn kó gbogbo owó lọ kéèyàn máa mú anabi sallallahu alayhi wa sallam lọ subhanallah ṣé anabi wọn ju owó lọ àbí ọ̀wọ́n jù lọ nígbà tó ń pín ganima kan pín ganima kan arí táwọn kan fa dúró náà ará Madina ah! kó lọ anabi sọ wọn pín kínní so anabi sallallahu alayhi wa sallam ti wá rí díẹ̀ ojú wọn ó ní ṣé ẹ̀yin ò yọnu sí káwọn èèyàn kó gbogbo owó lọ kéèyàn sì máa mú anabi sallallahu alaihi wasallam lọ wọn ni a ah, anabi ju gbogbo rubbish lọ anabi sallallahu alaihi ni táwọn èèyàn bá jẹ́ àwọ̀sókè àwọn ànsọ́rù ni àwọ̀tẹ́lẹ̀ annaasu ridaun wal ansọ́rù ditharun tí gbogbo èèyàn bá jẹ́ bùbá àbí tí gbogbo yẹn bá jẹ́ sọ́ọ́rọ́ àwọn ànsọ́ọ̀rù ni bùbá ẹni pé tí gbogbo yẹn bá jágbádá ànsọ́ọ̀rù ni bùbá bùbá lọ́kàn ara gbọ́ngbọ́ngbọ́n tí gbogbo yẹn bá jẹ́ jàlábíyà ànsọ́ọ̀rù ni kí ni singlet èwo lọ́kàn jù so anabi sallallahu alaihi wasallam kò sì dá wọn títí tí anabi fi kú kò fi wọn sílẹ̀. Si lọ́dọ̀ tún sàsọtẹ́lẹ̀ bíbi táwọn ẹbí ọlọ́run bá kú sí ni wọ́n sùn sí torí àwọn kan tún ti yarí pé mọ́kà làwọn gbé padà sí ànábì tí ò dúró mọ́kà lẹ́yìn iṣẹ́ hajj fúnjọ́ kan ṣe ni wọ́n á gbé kí wọ́n máa gbépò ńlọ bó tó gbogbo eléyìí báyìí a rí nínú ṣẹṣẹ ànábì wa sallallahu alaihi wa sallam torí ẹ̀kọ́ náà máa kó ti kálukú wa lọ síbi ire ó sì ràn kálukú wa lọ́wọ́ tó kókó rẹ̀ ni pé al-qasru fi s-salah yóò máa bẹ́ẹ̀ gbogbo ẹni tó bá ti mọ̀ pé jọ́ mẹ́rin gẹ́rẹ́gẹ́ ló ń fẹ́ ló ń bì kan àbí kò tó bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá ti jujọ́ mẹ́rin lọ tó ti mọ̀ lámọ̀ tẹ́lẹ̀ kó tó débẹ̀ tó bá ti débẹ̀ o ó kì í ṣe onírìn àjò èyí tó sì já lọ́dọ̀ ti wa ó ní pé ibi tó lọ́yún kì í ṣe bẹ̀ níbi tó ń gbé bàbá àjẹlù rẹ̀ gbàtí èyí ṣe ibi tó ń gbéyùn onírìn àjò lọ jẹ́ ń ṣùgbọ́n a ti mọ̀ wípé bó tilẹ̀ jẹ́ pé ìyẹn ti ẹ̀ nídàájọ́ onírìn àjò kọ̀tọ́ kápẹ́ wọn pèpè fún sọlẹ́ à kéèyàn wọn gbọ́ kó fetí pàlàbà rẹ̀ èèyàn lọ sí mẹ́sìtì láti lọ sí sọláàt pẹ̀lú àwọn ọmọ ìyá rẹ̀ mùsùlùmí tí wọ́n bá wọn àgbà láàyè pé wọ́n gẹ́gẹ́ bí onírìn àjò ẹ̀ ṣáájú wa sí sọlá tó alhamdulillah tí wọ́n bá sì gbà fún sọláàtù tí ìmáàmù bá ṣe náà ni ẹni tó tò lẹ́yìn rẹ̀ ó ṣe ètò túmọ̀ sí pé rọ́kà mẹ́rin wọ́n kí wọ́n náà ó kí mẹ́rin ọlọ́wọ́n bá kọ́ gbà fún wa. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك أنتم عن بيركوسو عليكم السلام ó ti dájú pé olùjọ mẹ́sàn ó ti dájú ọjọ́ mẹ́sàn ti dájú ọjọ́ mẹ́jọ ni ó dájú sọ tuntun sọ. èyí sọ ní àjò torí pé tá a bá sọ pé ọmọdé tó lọ kí ẹ ṣe eré tí wọ́n wí o. olówó ti mọ̀ pé ó lọ́jọ́ mẹ́rin ṣúọ́lì àmọ́ àmọ́ bíjọ́ kẹfà bíjọ́ keje lọ padà èso orin àjò àmọ́ nìsín ẹni tá a sọ pé kò mọ́jọ́ tí ó lò ẹni pé lójú òní ó lè jọ́ là wọ́n ní láti pìlẹ̀ wọ́n ti mọ̀ pé ó iye jọ́yìn naam lórí naam. anábì òṣèjú àti ẹ̀yọ̀ kan lọ ṣùgbọ́n umra ló ṣe umra mẹ́rin náà. Thank kọ́sùrù ní òkè kọ́sùrù ní òkè tó rọrùn àjò ìjà àti débi tá lọ yẹn ṣé kó tó ti pé ipá débi tá lọ yẹn lọ́nà orin àjò ni nígbà ti dán lẹ ìsùn orin àjò rárá láti tí ìmáàmù bá ṣe ni wọn náà bàbá àjẹ pé rákà kan lọ bá mẹ́ta ló kíkún naam aleykum salaam. Thank you òun lò jújọ́ mẹ́rin lọ. ṣé ẹ̀rí pé jọ́ mẹ́rin kò yí di ọjọ́ mẹ́rin ṣé látara traveling àtọ́bí tó ṣe ní mọ́tíkà tó lọ́jọ́ mẹ́rin tó sì jẹ́ pé lílo ọjọ́ mẹ́rin rẹ̀ tó fi kú ò tí ò ṣe ní kó wà fún ìsìlẹ̀ńtà wípé ọjọ́ mẹ́rin náà ló fẹ́ lò ordinary ìdáná bí fi lo ọjọ́ mẹ́rin tó fi kú òǹbẹ̀ ṣe wípé ó kì tẹ́lẹ̀ ọjọ́ mẹ́rin jẹ ó ṣe pé ọjọ́ mẹ́rin ló yẹ kó lò kọjá ní because ọjọ́ mẹ́rin náà ni ó lò ń bẹ̀ ọjọ́ mẹ́rin náà ló sì ṣe kọ́sù yóò fi kú o so o ṣe ìmọ̀ràn sábàtà ní ìlú ìṣẹ̀lẹ̀ ìgbà kò ṣe kó ní ìtẹ́jẹ́ inú mẹ́ta fún bí ten twenty days thirty days so òun lè rí twenty eh, forty days. tàbá wá pé tàbá wá pé àlò eléyìí kí á lá lò. làá gbé lórí pé eye ìgbà tẹ́ni tó bá ló fi kírun lẹ́ẹ̀mẹ́ tẹ́lẹ̀ náà bá ń tíráàbù tí mo sì mẹ́kún tẹ̀lé lòtú ọdún mẹ́rin náà lọ wọ́n ten days yẹn náà kí ìgbẹ́ péjẹ lórí pé mo ṣáà tíráàbù lọ́wọ́ ká mọ́ fún mi gbèdéke lórí pé ṣáà rẹ̀ ni. tá a bá wá fún gbèdéke sẹ́sìn ọ̀bàjẹ́. ẹ̀sìn ti wó torí ẹ̀ ló ṣe jẹ́ pé a lè lọ mọ́ ìgbà tá ànábì lọ jagun torí pé léèyàn títí láéláé ni tọba adéńjọ gbẹndẹ alùkìyàmà tọlọm bá ní gbogbo kọsùrù tó ṣe yìí ọsẹun tí wọn máa ń sàlùwà láàṣẹ sọ láti ń jọ gbẹndẹ alùkìyàmà torí ẹ làwọn olùmọ̀ sọ pé ìjọ mẹ́rin ní gbogbo ẹ̀rí tó wà gẹ́gẹ́ bá ṣe ṣàlàyé òun kò sí tó fi hàn lọ́kàn balẹ̀ nínú ẹ̀sìn ọlọ́run jùlọ. àmọ́ tó bá sọ pé jù bẹ́ẹ̀ lọ wàhálà bọ̀ gbogbo nǹkan mìíràn fẹ́ fi sẹ̀rí fún un kò sí sẹ́tẹ́ǹtì fún irú ètí ń bẹ nínú ti hajj irú ètí ń bẹ nínú ti hajj tẹ̀lé ìjẹ́bù ti ṣe jẹ́ àríkùsọ̀rọ̀. eléyìí náà ní Ibn Taymiyyah lòun náà ń sọ pé kẹ́bá rìnrìn àjò lọ síbi gbogbo wa ṣe ṣe kò sẹ́ẹ̀rì fún. torí ló jẹ́ pé èyí tá a sọ yìí náà ní fìyàn jù. torí ẹ̀ ló ti jẹ́ pé mọ́tò Ibn Uthaymeen sẹ́sà ntí Ibn Uthaymeen àsọ yẹn à ròdùdù yẹn pọ̀ bàjẹ́ ròdùdù yẹn torí pé a bá gbé gbogbo ẹ̀ sórí scale gbogbo tó wù ká lè mú wa pa tá a bá ṣe jù bẹ́ẹ̀ lọ ó rí i pé gbogbo ẹ̀ kò fi hàn lọ́kàn balẹ̀ tó bá padà lọ tó hàn kèsè léyìí torí pé nísìnyí ó very clear pé ojú ogun leléyìí ti ṣẹlẹ̀ eléyìí kò sógun àbí òye wa ẹ̀hìn ọ̀rọ̀ pé ìṣe àdáàtì kan kò sí náà. onírìn àjò náà ni ti tí ò bá ti ju ọjọ́ yẹn lọ. a ti sọ pé kìí ṣe pé lu wa àbí bàbá wa ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ màmá ibẹ̀ la ní kóòmù sí ibẹ̀ la ní fìlà sí kìí ṣe lẹ́yìn síbẹ̀ ló ń gbé àbí òye wa kìí ṣe bẹ́ẹ̀ ló ń gbé adékùnrin àjò ni wọ́n gbà tọ́ lọ. àsùkú ẹ̀ nílé rẹ̀ nísìn <laughs> ibi tó lọ temporary house nu permanent house ní school nísìn naam aleykum salaam. wàyí làákìlà náà fi ṣe kọ́sùrù sí maka ebi ìlú rẹ̀ nu abẹ́yẹn ọ̀ma ni ìlú rẹ̀ ní maka kọ́dà àwọn ni wọ́n máa jọba ń bẹ̀ naam. Mhm. naam naam. o tí ì débi tó ń lọ orin àjò ni ọ iyejọ òwú tẹ bá ṣe nìbàdàn orin àjò ni ọ kìí ṣe ìbàdàn lọ lọ ọha sọnà ni nà àríkù sọ. téèyàn bá mi ò gbọ́ a ti dáhùn a ti dáhùn ìlú tó ń gbé tẹ́lẹ̀ ibi tó ń gbé tẹ́lẹ̀ ìlú dádì mọ́mí rẹ kọ́ lọ́jà àníbo ló ń gbé nìsín ibi tó ń gbé nìsín nílùú rẹ. ẹni tó yẹ kọ́ bá ṣàlàyé fún náà. Ah, driver. dráìvà tó máa ń lọ tó máa ń bọ̀ dráìvà tó máa ń lọ tó máa ń bọ̀ Èkó Èkó ojoojúmọ́ kọ́sùrù ni wọ́n máa kí lójoojúmọ́ torí pé àyàfi tí kọ̀bájú rìn àjò mà ó pé wa wọ́n á jẹ́ pé ní Ramadan san padà ń bọ̀ báyà ọ̀wọ́n á ní kò sí kò sọ́jọ́ kan tó ò fi ní ajẹ́ pé kọ́ gbàǹgbà Ramadan ó pè ọ́ náà salaam. náà láti sọ tó o bá ọ lo lead àwọn èèyàn irú bí ìmáàmù ṣe pé sọlá tí wọn náà pè tiẹ̀ àmọ́ tó fọ láǹfààní kó síwájú kọ́sùrù yẹ inṣàlá <laughs> ṣé bó ti yẹ ẹ̀yìn ẹni tó bá ti yé èèyàn pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ yóò yẹ ẹni tó ń ṣàlàyé fún la. àkọ́kọ́ ọlọ́run ọba wa onímọ̀ jẹ́ kí àlàyé ó débi títí yé èèyàn ẹni tó bá fẹ́ ṣàlàyé fún yàn wọ́n farabalẹ̀ pẹ̀lú sùúrù yọ ṣàlàyé ọ̀hún abẹ́lọ̀ nǹkan lọ́n jó yé ẹni tí ń gbọ́ lọ́dọ̀ rẹ̀ ò ní dàsí rọ̀f lọ́sọ̀ bá dàsí rọ̀f asla àtún sí èèyàn lọ́nà sí ẹlòmíràn pé gbọ́dọ̀ náà ti sọ pé kọ́ọ̀sù méjì mo bá méjì mo sálámà so wọ́n á sọ pé àràrà o tí yóò bá yẹ pé wọ́n bá láǹfààní àti ṣe ìmáàmù fáwọn èèyàn méjì rẹ lókè tó o bá dásọ láti rẹ mú wa méjì rẹ lókè ṣùgbọ́n at the time tí wọ́n tò sẹ́yìn ìmáàmù irú sọ láti tí ìmáàmù ṣe ni wọn náà ṣe kí ni ni wọn náà ṣe so tí wọ́n bá ti ṣàlàyé ọlọ́run ni ó aleykum salaam. ẹjọ́ ṣẹlẹ̀ tó bá ṣẹlẹ̀ kẹ́bẹ̀ tó ti ṣẹlẹ̀ abẹ́ ẹrù kó lè ṣẹlẹ̀ sá ṣáàlà tó bá ṣẹlẹ̀ kẹ́bẹ̀.

gbogbo sọlọ́wọ́tì yẹn ni ó ṣe yóò sì ṣe oníraka mẹ́rin méjì méjì mo rò pé béèrè rẹ̀ yé yín ní ṣe zuhur àti asu òkè torí goslo mọ́tò dùn mọ́tò tẹ̀ ní dúró náà tẹ́lẹ̀ náà so àwọn àwọn dírẹ́fà àwọn Yorùbá yẹn wọn lẹ́sìn kan lọ títí so so wọn á dúró ẹ wá dé ẹdẹgbẹdẹ Ìlọrin lẹ́ ń lọ so ẹ wá dúró ó sì kí zuhur òtún kí asr maghrib isha àkókò tá a sì wá nù ẹ̀ maghrib ti tó wàá kí lóòrùn rákà méjì wàá kí asúrò rákà méjì wàá kí magrib rákà mẹ́ta wàá tún á kí ìṣá rákà méjì torí pé ò tí ì délé àbí òye wa kódà kèése gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ Ògbómọ̀ṣọ́ làǹdì lélẹ́yìn gan máa lọ máa lọ títí tó fi dé lásojú máa lọ títí tó fi bẹ́ẹ̀ dẹ́ba ẹ̀yà ń kọrin àbí tẹ́ẹ̀ bá ń pẹ́ ẹ̀yà ń kọrin lọ́rin ẹ̀hán lókun ìgbà tí ìgbà tí wọ́n nù lọ́rin yóò tún ṣe bá a ṣe wí náà náà maaleykum salaam. Ah, tó ti ṣẹlẹ̀ ni <laughs> ẹsẹ̀ sùúrù ń jà látọ́ bá ṣẹlẹ̀ ilé ẹ̀fẹ́ ká ká ká ká máa ṣàlàyé rẹ̀ gẹ̀dẹ̀ náà wà lẹ́kọ̀ọ́. wàláì béèrè tó béèrè o níwọ̀n abdulwasi bó ṣe rọ abèrè bí eré o ọ̀rọ̀ tó wà ń bẹ pọ̀ bàjẹ́ ni náà òun já rìnrìn àjò tìkírátà méjì ó tó sálámà àlùwàlá wa já gbogbo ẹni tó sì wà ń bẹ ara alẹ́ ni àti sọ pé ẹni tí wọ́n bá pè sọ láti imam sọ láti imam náà ẹjẹ́ arìnrìn àjò sí lóhùn àtọ́ bá ti dé kó o tún sọ láti rẹ̀ bẹ̀rẹ̀ kó kíráka méjì àmọ́ tó bá ti tó bá lá tó bá mà ìgbà tí ó ti mọ̀ pé ọ̀ báraka kẹ̀ ọ́ wọlé pẹ̀lú àníyàn pé sọ láti arìnrìn àjò ló fẹ́ kí ni subhanakallahumma bihamdi ashhadu an la